ẹpẹ̀lẹ́ ẹpẹ ẹpẹ ẹpẹ̀lẹ́ erora, ẹpẹ ẹpẹ ṣé dáadáa lẹ wà ẹpẹ ẹpẹ ẹpẹ ẹpẹ ẹrọra ẹpẹ̀lẹ́. ẹ o ṣe awọn kan ni n rò pé ẹ má bínú o ẹ má bínú ti gbéraga kọ́ o gbéraga kọ́ o sẹ́wọ̀n kò eégún eégún mọ̀ yẹn yẹn ni ò mọ eégún sọ̀rọ̀ mi yé yín báwọn bí gba pé wọn ò fi gbogbo ara rí ojú yín rí wọn ò rojú yín dáadáa tààrà. ẹ má hmm. bínú o bẹ́ẹ̀ ni àdúgbò náà là ń wà àwa mọ̀ yín dáadáa bẹ́ẹ̀ tiẹ̀ mọ̀ wá ṣùgbọ́n ẹ̀ẹ́n kankan ló gbé adébí ní agbára ọlọ́run n tó ń mí tí ò mẹ́nu kàn yín ọlọ́run ẹ bàjẹ́ ọmọ yín ò ní kú ẹ̀yin náà ò ní kú ìyà ò ní jẹ yín ẹ bá a ṣe à ń rí yín tá à ń fi yín yan gan àìní lè mú fi yín yan gan ọlọ́run ní jẹ́ kó jẹ́ ti yín. sẹ́ẹ̀rì bí a ṣe wà yìí alájọ làwọn méjèèjì délé contribute àjòjúmọ́ ṣe wá rí tó ṣẹlẹ̀ ni pé ìgbà tá a máa bẹ̀rẹ̀ sí níṣòro yìí machine la kọ́kọ́ fi ń gba àjọ ládùúgbò àmẹ́ tó gun machine tó fi jáàmù rèé. àtìgbà náà ti wá bẹ̀rẹ̀ ìṣòro táwọn wí orí ẹ̀ la wà tí wọ́n fi wá ṣe òfin pé ẹnìkan kọ́ ọ̀gbọ́dọ̀ gbàjọ ládùúgbò mọ́. wọ́n nítorí wọ́n ń lu jìbìtì. ẹ jọ nítorí ọlọ́run ṣe rí sàn báyìí láàrin ni yorùbá wí ajé ní mú ni ẹ pẹ̀kọ̀rọ̀ gbogbo tẹ́ bá fẹ́ sọ mo fẹ́ gbọ́ àmọ́ ṣe rí gbogbo ìtẹ́ ń sọ ohun mo ti gbọ́ ẹ pa ni o ti. ó ní àtiwá ìṣòro tá a sáré ni pé adáfún látìgbà tí ọ̀rọ̀ wàhálà alálàjọ ti dé àwa ní káwa náà wà wọ́rọ̀ kó ká fi ṣàdá àtìgbà láti á rí ẹni tó fẹ́ ràn án lọ́wọ́ wọ́n fẹ́ máa mú a lọ sí kútọ́nu láti lọ́ọ́ máa rà bọ́ sí kọ̀rọ̀ bí báàgì ọmọ sukúù ni o bàtà ọmọ sukúù ni o ṣùgbọ́n kì á sówó à á ní ìdìbò lọ́wọ́. afẹ́kẹ́ yá wa lówó ni. sẹ́ẹ̀rì bí mo ṣe wà mí ọmọ èèyàn àmọ́ èèyàn ẹ̀ mọ̀ mí èmi náà kọ́ ọlọ́wọ́n bá mi tó ti yé yín ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ yóò bá dáadáa ẹ ẹ lè mọ̀ pé ẹni ìdẹ́ da o ẹni yóò da o sẹ́yìn tó ṣẹlẹ̀ ni pé yín yà yín lọ́n hundred thousand. ẹ o ẹ ṣé ìyá ẹ o. ìjọba lè ṣe wà ẹ dìde a ní ẹ dìde ìjọba lè ṣe wà ń ya yín hundred thousand n ò sì ní fi kọ́bọ̀ lé n fi kankan lé fún yín sóye yín àmọ́ dé ẹ ní láti san owó mi o owó mi ọ̀rọ̀ àkọ́ o owó mi ní sísan ẹ ní láti san owó mi ọ ní láti san owó mi kó pé pérépérépéré ẹ wà dájọ́ pé ó dá o ọjọ́ báyìí ni màá sanwó yín o ẹ sì kówó wá ń gba owó fàkàtì lọ́ba tán. ẹ ṣe é ṣe rí tí a bá fi lè gba owó òun ká ní àgbà ní bí ọ̀túnla àálọ̀rìn lọ́túnla bàbá lọ́rìn lọ́túnla àkọ́jáde ní ọjọ́ mẹ́rin ọjà tabata ní ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún ní agbára ọlọ́ọ̀ fún wa ní ọjọ́ méje àdàwó. ìyàwó ẹ má bínú ọ̀sẹ̀ kan ní kẹ́ fún wa. ọ̀sẹ̀ kan náà lọ́jọ́ méje. ọ̀sẹ̀ kan náà lọ́jọ́ méje báwo. kí ni láàrin ọjọ́ méje àtọ̀sẹ̀ kan ọ̀dà ẹ ti padà fún mi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan. tá a bá san ẹ pa wá. èwo làbúrò pa yín. èmi mo bí yín ni tí wọ́n fi pa yín ò lè pa yín o. owó mi ni kẹ́ ẹ bá mú ẹ dákun mọ bẹ̀yìn bẹ́ẹ̀ bá ti ń bọ̀ lọ́la ẹ mú passport photograph yín méjì dání. akíkà máa ń gẹ̀ ní gòdè ni mẹ wà yẹn lẹ́nu gàdé mi kí kótó kótó bá wà jẹ dọ̀bọ̀ ìkẹ́bàdì jẹ́mu ìṣẹ̀rẹ̀ rẹ̀ ni. àbẹ́ ẹ̀ wá gbà mí ni bọ̀dá àlùkò. ẹ̀yin wa ẹ̀yin wa kéyìn lálùkò. ẹ gbà mí kí ni ṣe alùkò èmi ni ẹ jọ ṣé ìṣe pé mo sí nọ́mbà pè. ó kọ́ tiẹ̀ ó kọ́ tiẹ̀. alùkò sáà ni. jẹ́ ìkejì rẹ̀ ni bóyá ti bá pe ìkejì rẹ̀ yìí yóò dá lóhùn dáadáa. gbé. bọ̀dà díran bọ̀dà díran ṣe. iná olùṣà. bọ̀dà díran. kábíyà náà dáná náà òyìnbó náà. bọ̀dà díran. iná de benin de buluku ogun àchukwu náà iná kárí ìbàdí ogun ọ̀hún iná iná ọ̀hún náà bí akanẹ̀ ọ̀hún ah, ah, jẹ́ mu náà bí akanẹ̀ o àbẹ́ àgbà mi ni Bọ̀dá níran ọ̀rọ̀ yín ti yé mi o sóyè yín báwọn ọ̀rọ̀ yín ti yé mi kẹ́ ẹ wá yá owó bì látijọ́ ìkẹ́ ẹ má padà ṣé wà lè wù ú. múlẹ̀dẹ̀ pa. kò sí pírọ́blẹ́mù ẹ̀yin ẹ máa sọ̀rọ̀ bí ibo kíkejì yẹn máa sọ̀rọ̀ bí haúsá ojú òtura rí. ìgbúlú pa. alẹ́ dọ̀ àìkè ló já irọ́ àdákè kọ́ ọmọ alábàkọ́ iye tí mo sọ fún nítumọ̀ mo ní mo wà lórí fídíò ní sàbáyé pé mo ń gbé ọjà kan lọ́sọ́ ní sà. abẹ́ àwọn olòṣì ni kí kan wọn sọ̀rọ̀ bíi haúsá kejì wọn sọ̀rọ̀ bíi yíbò. àwọn olórí ibú méjì rèé o àwọn wèrè yìí rèé o. ẹyin ẹyin ẹ bọ́ hmm. mọ́ mi kí ni bẹ́ẹ̀. ìyá wa. ayé yìí bàjẹ́ lọ. ẹ̀yin ọ̀gá ẹ̀ dàmọ́ mi lọ́wọ́. ògùn owó wo. ẹ bọ̀ ògùn owó jẹ́ bá a sẹ́ bọ̀ ògùn owó jẹ́ mọ́ mi lọ́wọ́ ló ń bọ̀ ògùn owó jẹ́ mọ́ mi lọ́wọ́.